Àwọn obìnrin àti àwọn ọkùnrin ẹ káàbọ̀ sí ayẹyẹ ọdún 26 Foundation Gala Illuminate wa, ilẹ̀kùn yóò sì ṣí láìpẹ́ fún ètò wa tí ó bẹ̀rẹ̀ ní aago méje alẹ́. Ní báyìí ẹ jẹ́ kí a kí Olùdarí Àgbà ti Loma Linda University Foundation sí pípé Illuminate. Pẹ̀lú ayọ̀ náà ni a ṣe ń ṣe ṣàfihàn olùdásí àfihàn wa, Andrew Baker. Andrew ni onílé Hard Rock Hotel Palm Springs ó sì jẹ́ ọmọ ìgbìmọ̀ foundation ti yunifásítì wọn.